سلام عليكم جنة الكرامتين لسانك يا أجل الرسول حجة لما رام رجلها من مجال العبادة تجعل أبواب العلم للمريض حكمة تؤمنهم بالآية الذي قد وجدي ولولا علوم الكتب في الأيام ثابتا لكان اعتقاد السجل الإسلامي فإنك يا شيخ لا لمرور فكيل بكل الله عرفت وتوجد تأكل إلا شيئا ما تقول الله بأجل أهل وما الله أكبر لذو الجلالة وما

أعوذ بالله من الشيطان الرجيم الله تعالى لكم من بيوتكم سكنا وجعل لكم من جنود الأنعام بيوتا تستحقونها يوم صادكم ويوم إقامتكم ويوم إقامتكم ومن أزواجها ومن أزواجها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فون ولهم وبعوا الحمد لله أدى أقول فون ولهم الحمد لله ọba tí ó fi àánú rẹ̀ tí ó tún bí a bá wò ó ti tó bí ọdún bíi méjì mẹ́ta tí ọlọ́run ti kádàrà irú ìjókòó yìí látara àwọn nǹkan tí ó dé bá ayé èyí tọ́lọ́run subhanahu wa ta'ala tó wá fi àánú rẹ̀ àti agbára rẹ̀ ó tún fi kó wa jọ sí àyè yìí bẹ́ẹ̀ni mélòó la fẹ́ kà nínú àwọn ìṣẹ̀lẹ̀ ẹgbà èyí tọ́lọ́ subhanahu wa ta'ala tó ti jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kárí lé kọjá kò ń ṣe nínú mímọ̀ sí wa bí kò sí àánú ọlọ́wọ́n ọba lórí wa ọlọ́wọ́n adúpẹ́ fún ọ látara orí rẹ lórí wa Nàìjíríà lọ́nà ìrìnàlá ìrìnàlá ìrìnàlá Adúpá látara wípé ọ̀jẹ́ tí ẹsẹ̀ wá ó yẹ̀. Bá a bá wo Sàmánì tí a wà yìí, àdúwà tọ́yẹ kí èèyàn máa ṣe pọ̀ ní ìtọ́lọ́run fi kọ́ wa nú Al-Qur'an. Rabbana la tuzigh qulubana. بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة Zamani tẹ́sí àwọn èèyàn òdúó má, òun ni Zamani tẹ́lẹ̀ àtẹ̀yìn ta bára wà yìí. Zamani tẹ́sí àwọn èèyàn yẹ kó lójú ọ̀nà. Bọ́yá wọ́n mọ̀ ni tàbí wọ́n mọ̀. pàápàá jùlọ ojú ọ̀nà tí aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad tó mú wá fún wa ọwọ́n nínú àwọn tí ọlọ́run sì mú sísí dúró lójú ọ̀nà tí ànábì fi lélẹ̀ fún wa bí èèyàn bá wá ń ríra rẹ̀ ń bẹ̀ kọ́ máa pọ̀ ní ọpẹ́ àbí ọlọ́run ọlọ́run mọ́sálá ìgbọ̀pẹ́ wa ìkẹ́ ọlọ́run ọlọ́run bá síwájú ẹ̀dá Muhammad sallallahu alaihi إلى أمر الصحبة مصر وأمرت غادة المرسلين وهو هاهنا صلى الله عليه وسلم كما لا يستطيع المهند وقد صلى الله عليه وسلم ọlọ́run adúpẹ́ fún ọ látara ẹni tó ọ̀rán sí wa ẹni tí ọlọ́run ṣe ní ìfẹ́ ojú wa níwé gbogbo ohun tí a lè sáré sórí rẹ̀ ó lè wá kúrò níbi gbogbo ohun tí ó lè jókòó aburú fún wa láyé àti lọ́jọ́ ìgbéǹde alkiyama. Wàhálà

ọwọ́ ọ̀kẹ́ rẹ̀ dúró lórí ẹnìkọ̀ọ̀kan wa ní tí ó ṣe wá táàfi kójú ọ̀nà rẹ̀ wá má táàfi pé tí kò mú wá ní yóò mú wá mọ́bìsà náà fún wa gbogbo àwọn àlùfáà wa tí wọ́n jú wa níwé ọ̀nà yìí tàà bá wọn lórí dáadáa àdúwà wọn wá gbà wọ́n tún fà wa náà lẹ̀ lórí dáadáa àdúrà wọn tó wá ń gbà àtúwá ń sẹ́kù lórí dáadáa kọ́lọ̀wọ́ jáwọ́ náà lọ fi dáadáa yìí ká fi bá wọn ká lọ fi darapọ̀ ma wọn ó bẹ̀rẹ̀ látorí bàbá wa àlùfáà wa olùrẹ̀ wa olùkọ́ wa olùkọ́ ní àgbà Sama'atu Sheikh Alwali Abdul Baqi Muhammad

سماحة الشيخ الوالد مسلم مقدم حسين ọlọ́run bá ti máa kí ìsí bàbá jẹ́ káwọn náà ní ìgúnlẹ̀ dáadáa bó ti fún bàbá pàtìlẹ̀ àti bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ ọ̀rẹ́ àti kàràkàrà òun ló ní kàràkàrà bàbá. ó ní àhà bàbá ọlọ́run jẹ́ kẹ́ láti pẹ́ ọba tí alhamdulillah gbogbo karakara rẹ̀ náà nìyẹn àlàẹ́ẹ̀mí kátàn alhamdulillah ọba tó gbé yín kalẹ̀ dáadáa ọlọ́run ní jẹ́ máa padà sí ọlá àti tóbi ọlọ́run ayé tẹ́wà ayé ni gbogbo èèyàn kọ́lọ́hún sì máa ṣe bẹ́ẹ̀ ọba tó wá tàyín sí ààyè náà ọlọ́run àbíọ́ ọlọ́mọdé kábà máa bú wájú ọlọ́run sínú wá jẹlẹ̀ máa mú lé wọn lórí tí ọ̀pọ̀ kábà máa rẹ̀ níjọ́ alkiyama ẹlòmíọ́ rẹ̀ dígbọ́ máa lórí fún mi gan kí mọ́jẹ̀ máa mú ọlọ́run kò ní sọ̀rọ̀ tí ń ẹni kábàmà burú mo fi ti bàbá wa ìmọ́mọ́ àgbà àti tí ọ̀rẹ́ tá wà yìí torí bàbá ti kí bàbá wa àlùfáà wa àgbà bàbá wa má mùsùlùmí ní ọ̀rẹ́ ti mọ̀ pé a ti kí àwọn náà torí ẹ̀rọ ọ̀bá ẹ̀mí yóò gùn bàbá wa ìmáàmù àgbà fún ìjọ ìsìláàdì ìlú ọ̀rẹ́ bí ọlọ́run ti ṣe yín rèé kò sígbà tí a wọ ìlú yìí tí ẹ̀yin gbà wá ní àlejò torí kẹ́ ẹjókòó ti wà báyìí ìgbanilálejò tí ó lágbára ni adẹ̀mọ̀ rírí ẹ̀ ọba tí ó gbé kalẹ̀ dáadáa ọlọ́mọ jẹ́ máa padà sí aburú ó ti ń lò yìí fún ẹ̀sìn láti gbà tó ti pẹ́ orí ẹ̀ náà lọ́lọ́run ní kẹ́ tó dàgbà lé báyìí gbogbo tí wàá dé bẹ́ẹ̀dá ibi pé tọ́lọ́run sùn òun ò sí má ládánwò ni láìsàn ni ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí yàn ọlọ́ àti tóbi ọlọ́run mo kí alùpàá wa ọmọ ìyá mi ìjókòó tí ajókànyìn nílùú ọ̀rẹ̀ yìí tí eléyìí ń kún òsọ́dọ̀ àrùnù ní onísábàbí ẹ̀ ìtínà ni alhamdulillah ọba tí ó lò yìí gbogbo èèyàn kọ́lọ́ ń lò ìgbàtẹ́ wà ń lé ìrìnsẹ̀ ní tílé náà sì dámà ń gbà tí ọ̀rọ̀ àyẹ̀ra náà ni kò tí kò lè ń bọ̀ yẹ̀ra tíntín wá sí ọ̀rẹ́ ilé dámà ọlọ́run ni ṣe èèyàn bẹ́ẹ̀ ẹlòmí a máa wà ń bí kan tó kú wà ní pé ó kú dáadáa náà yóò máa lọ́wájú àti gbogbo tọ́lọ́run ní kí ọ fẹ́ ká sí ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run àti tóbi ọlọ́run mo fi sí kí ustadu wa Harun kí ustadu wa àtúyòbí bí a ti máa jọ pàdé ní inú olú yìí gbogbo ìgbà nìyẹn ẹni àlùbáríkà ni ustadu wa náà èèyàn ní máa yí onímímà ilẹ̀ làálì ẹni ọlọ́run bá ní ọmọ onímọ̀ ma torí fákìdù ṣe láyọ̀ tó ẹni tí ò ní ìfóyà ọba tí ọdá sọ àpọ́nlé ìmàbù yìí ọlọ́run ní jọ fàyàlẹ́lẹ́ àánú ọlọ́run ma bà yí gbé gbogbo ẹni tí ń àlùfáà yìí nítorí àsìkò àsìkò gbogbo àwọn bàbá tí wọ́n jókòó ti wà yìí gbogbo òlú ló ni wọ́n tí wọ́n bá wá jókòó síbì kan wọ́n tàpọ́nlé ẹni ìwọ̀n bá àsìkò ní àwọn bàbá lè lò pẹ̀lú wa àwa náà wá níjọ́ pẹ́ tí àábíjọ dìde ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọlá àti tòbí ọlọ́run mo kí gbogbo ẹ̀yin àlùfáà mi àánú ọlọ́run yóò máa bá gbé o ọlá àti tòbí ẹ̀ mo kí gbogbo ẹ̀yin samari àdín tí a jẹ́ kí ẹ̀sìn ọpáyún bá sàpọ́nlé alukoran látara àjókò yìí ó fi lórí gbogbo ẹ̀yin ìyá wa ìyá alùbáríkà tí ẹ fi jókò yín pọ́n alukoran lé òsìntà fẹ́ sọ́tà àti ìgbọ́ ṣùgbọ́n a máa kájókò ti ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀sìn kódà kó se pé ìrántí ní ọ̀jẹ́ táàmù rántí ń ta ti gbọ. ìdìde wa wábẹ̀ ẹ̀sìn n'i. gbogbo ògbésẹ̀ tá a gbé yẹn fi ń ládàá fún wa ni ẹsẹ̀ ọ̀tún wa ládàá ni ẹsẹ̀ òsì wọ́n fi bá ní ha dànù mo wá kí wa Lukman Lukman bí ọlọ́run dá agbó àlùbáríkà yìí lẹ̀ fún èyí sàkọ́kọ́ tí a máa jókòó láàyè yìí rèé bàbá wa ìmáàmù àgbà ti ṣe àdúrà púpọ̀ sáàyè yìí bí wọ́n ti ń ṣe làwa náà ń ṣe àmì tẹ̀lé àjọgbàládà àdúrà yẹn ni ìgbà wọ́n ṣe kíkankíkan bàbá wa padà jẹ mọ́ tí bẹ́ẹ̀ jẹ mọ́ wa padà rí páwọn gan ní àyè yìí bàbá gan ló láàyè ká wà yìí àyè náà ti di nǹkan ó ti jọ nǹkan ó ti ń jẹ́ nǹkan ọ̀sán là ń wá fún tí ó tún máa fi dùn ún wò ju bá a ṣe rí lọ tí ó tún fi pọ̀ ju bó ṣe wà yìí lọ tí ó tún fi ga ju ipò tó wà lónìí lọ ọlọ́run wọlá oṣù àlùbáríkà tá wà yìí gbogbo ohun tó ṣe ní sí olóore níbẹ̀ òun la fi bí ọ́ ayé yìí ṣe wà lùkùmánù náà báyé yìí bá ti ń ga jóun náà máa ga mọ́lá jẹ́ kí dáadáa rẹ̀ wọ́n máa tẹ̀síwájú àtàwà náà láti bá wa sọ̀rọ̀ lórí ilé mùsùlùmí àbí ọwọ́ fi jẹ pé lónìí tá a wà ń bẹ̀ yìí gbẹ̀yàn bá ní san rẹ̀ ilé mùsùlùmí ti yín rìn èyí tó bá tún yín ọmọ wọn ilé a mùsùlùmí ó ti wó ó ń wó owó gbẹ̀yàn bá sì mọ̀ núrò dáadáa yọ́ mọ̀ wípé ọ̀rọ̀ wa lórí inú ilé wa ọpapẹ̀rò torí tí nǹkan bá ti ṣẹlẹ̀ mùsùlùmí nǹkan sàwùjọ bí nǹkan bá ti ṣẹlẹ̀ mùsùlùmí tọ́ra wa ní yùn àwa ní gold tọ́lọ́hun ṣe fún àwùjọ àwa ní iyọ̀ tọ́lọ́hun ṣe fún àwùjọ táwùjọ òfin ní jẹ àtẹ́bẹ̀ bíyọ̀ náà bá ti wá bàjẹ́ okùn tó á fi ṣàtúnṣe ọbẹ̀ sọ́fẹ́. àwa níyọ̀ tọ́lọ́hun subhanahu wa bí yọba ti wá bàjẹ́ ta lọ́fẹ́ túnyọ̀ sí kò sí tàbẹ́ fi tún sí táàbá tanra wa ẹjá wọnú lé wa lọ ẹ má jẹ́ àgbé látorí àwọn tí a ń pè ká má gbé látorí àwọn tá à ń ṣe wá sí fún kágbé látòrí ẹni tí ń pe ni kágbé látòrí ẹni tí ń ṣe wáàsí kágbé látòrí ẹni tí ń ṣáájú ẹni tìrù tá ń pè wọ́n ní aṣáájú ẹ̀sìn tá ń wò wọ́n láwò kọ́sẹ̀ ẹwọ́ ní ẹnì kọ̀ọ̀kan ibi tọ́rọ ara wó ti yé wa nìyẹn tá a bá ń mú látara àwọn táwọn kírun fún bàbá wa imam ànímọ́ tí ń ṣe wá. ẹjẹ́ amú látẹ̀ ẹ̀dẹ́ gbogbo ẹni tí ń jẹ́lè máa mú wú ẹ̀dẹ́ wò ẹmú lẹ́ẹ̀dẹ́ gbogbo ẹni tí ń pariwo fitafita kiri ìlú tolóhun ṣe wá sí kiri yẹ̀dẹ́ wò ẹmú nínú ilé ẹni tolóhun kéwú èmi ọ̀bọ tú wò irú ọ̀nà tó rí kọ́ ọgbà máa lo kéwú ẹ̀ mo kó ọmọ rẹ̀ ẹni tó kéwú ọ̀sá kéwú. èèbọ̀ tún wò ọ̀nà owó lọ́gbà kéwú ọ̀nà owó lọ́gbà lò nígbò ti kéwú ọ̀wọ̀nú ẹni sáà sí rí ibi tí ẹ já bẹ̀rẹ̀ nìyẹn torí ń bá ń fi kíní náà kan tí ó fi ń ná ọmọ ìyáwó kan kọ́mọ̀ pé tí ń bẹ́lẹ̀ yìí kò ń ṣe kéke àdánwò kan bá lé mùsùlùmí ibi ó ti bẹ̀rẹ̀ látorí àwa táwọn pera wa lásáájú ẹ̀sìn ọ̀pọ̀ lóbi oúnjẹ ẹ̀sìn lábẹ́ jẹ iṣẹ́ ẹ̀sìn gángan ìlànà ẹ̀sìn gángan àfẹ́ oyè ẹ̀sìn ní wù wá iṣẹ́ tẹ̀sìn pè wá pé ká ṣe ọ̀pọ̀ mùsùlùmí àlákàkùn rẹ̀ oyè ẹ̀sìn ló wù wá nígbà tí jẹ́ ìmáàmù yẹn èrò ọkàn wa ni wípé sàfitíkẹ́ẹ̀tì tá a fi wà lìjánà ó ti wà lọ́wà kẹ́là wà alùpùpù kẹ́là nígbà ti lè mú máìkì lọ́ọ́ tó ti ń báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ ẹlòmí ìṣirò wípé wọ́n ti sílẹ̀kùn àdìjàn lẹ́ẹ̀lẹ̀ fóhun ẹnu kó wọ́n kàn máa wọ̀ náà ni kẹ́là wà alùpù kẹ́là kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yàn òun ni fẹ́mi àtẹ̀yìn kábẹ̀rẹ̀ àti wòye sí ipò sínú ilé àwa mùsùlùmí tó wà lónìí kálukú owó nulẹ̀ rẹ̀ lọ gbe gbé lórí nsáǹjà àfáàlé lórí kò sí sẹ́ni kọ̀ọ̀kan ń jẹun ẹ̀ lónìí ju kéwù lọ jàlùkùránù lọ òun náà fi mọ̀ ń òun fi ń jà òun náà fi gbọ́ pé ọmọ akọ́yàn mélòó nu wa lónìí òun lọ́tẹ́ lọ́rùn tọ́gbà wípé ìmọ̀ yí ẹ̀kọ́ yìí òun lọmọ tóun bí òun làwọn náà mà oníwókè èèyàn mélòó lọ mẹ́ẹ̀ lọ ń jà àfa àlẹ́yìn nínú wa kálukọ̀ ọ̀jẹ̀ ibi nǹkan tí ń wọ́ bọ̀ nìyẹn báàbá máa tọlọ púpọ̀ jù káwọlé kálukú wáwò káwọ àwọn ní sáà ṣe ìpìlẹ̀ inú ilé ìtí ń jẹ́lé ọbẹ̀rẹ̀ látorí bàbá àtìyá tá abamujade retí kí èso tá bá mú jáde tí èèyàn fi fẹ́yàwó tí èèyàn fi lọ́kọ tí wá fi bí máa rí sínú ló fi dá sáàwọ̀ mọ́ lónìí ọ̀pọ̀ wa lónìí láwà ń bí ọ̀pọ̀lọ́ jáde ẹni tí ọmọ ọmọ wá bí ọ̀bá jẹ́wà sí bá bá ti jáde lọ wá ń tá jẹ lọ látàárọ̀ àwọn ọmọ wọn dọmọ òrukàn ni wọn lámójútó ohun tó wu àwọn ọmọ oní wọ́n máa sìkiri torí bàbá ti lọ sọ́ọ̀bù ìyá náà ti lọ́jà ó kọ́ bá ilé mùsùlùmí lónìí mẹ́sì ni a sọ́ra torí tí máa ń dùn máṣẹ̀ tó ànú nújù lónìí tí máa ń dùn máa táwọn ọmọ ogun rẹ̀ bá ṣiṣẹ́ òun ni kí wọ́n dànù léwu onímọ́dùn mi sùn lójú tí wọ́n bá nílé dàrú tí wọ́n nílé bàjẹ́ inú àṣìtánù ó ẹgẹ́ bá tíwájú wa níbi wa Muhammad kó sì sọ fún wa ó ní ìbìlì àṣetọ́ ọmọ ń jókòó sórí àgọ́ ọlá rẹ̀ orí omi ní máa gbé kà yàtọ̀ àṣàwú alẹ́lìmá yóò gbé àlára àti àgá rẹ̀ ọlá rẹ̀ yóò gbé kárí omi yóò wà pé kí àwọn ọmọ ogun ohun kí wọ́n jáde lọ kí wọ́n ti fẹ́ lọ tí wọ́n bá wá darí dé ẹni tí ó gbé àga rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ pé ìwọ lórí iṣẹ́ ṣe iṣẹ́ rẹ̀ lọ́dáàjù òun lẹni tó bá dé nù wọn tó bá sọ fún ṣètọ́nù wípé inú ilé kan lòun wọ̀ inú ẹbí kan lòun lọ owó òsì jáde mẹ́ àfìgbà tó ń bàtẹ́ bí ń jẹ́ tó ń banu lé yẹn jẹ́ lòun tó jáde. ọ̀pọ̀dọ̀ náà yàn fẹ́mi àtẹ̀yìn kádàmà wípé àtúnṣe inú ilé wa ó pàtàkì kábi rí àtúnṣe àwùjọ táa wà yìí kábi rí ti kò sí àwùjọ ìtìbàjẹ́ o. ó sì dẹ́rù báyàn kódà ti wọnú ẹ̀ ó lé ó lé lára èèyàn ṣùgbọ́n mi àti ẹ̀yin tá a jẹ́ mùsùlùmí àwa la ẹ̀ bàbá wá rí àtúnṣe àwùjọ yìí sábà rí ṣe a padà sí ibi ohun tí wọ́n fi gbé wa kalẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lónìí ẹnìkọ̀ọ̀kan wa a ti ríra wa ju bí tí sí ọwọ́ wa mọ́ lọ àríra wa ju bí tí sí ọwọ́ wa mọ́ àríra wa jù bẹ́ẹ̀ lọ kọ̀jẹ́ ká lè ṣiṣẹ́ mọ́ bẹ́yàn bá ìsinira rẹ̀ tán kò ní lè tẹ̀síwájú nídìí ti nígbà tí jẹ́ mùsùlùmí àti ìrìnà àwọn sẹ́kọ̀ọ́ yẹ ó ti parí àwa náà wá ń lọ láwùjọ bí àwọn tí èèyàn jẹ́ mùsùlùmí bí wọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ làwa náà ń lọ ohun tí wọ́n ń ṣe òní wùwá ìwà táwọn èèyàn wù láwùjọ òun náà ní wù mùsùlùmí ìṣesí táwọn èèyàn ń ṣe láwùjọ òun ní wẹ nìkọ̀ọ̀kan wa náà sàjẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ kìí bẹ́ẹ̀ ṣe gbogbo tí ń bẹ láwùjọ òun lọ yẹ ká bá mùsùlùmí díẹ̀ torí àtúnṣe àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run fi rán aṣíwájú ẹ̀dá anábì Muhammad ilé ayé ọ̀dà ẹ̀ ti sọ fún wa nínú àdísì tí wọ́n mẹ́nu kan yẹn wípé tó bá di kẹ́yìn ayé inú ètè mi àtẹ̀yìn tá a bára wa yìí àhákẹ́yìn ayé ìlàwà àhákẹ́yìn jẹmọ̀ mọ̀ pé tọ́bá ní ìyá ẹrù ẹ̀kọ́ wọ́n bù wọ́n bù tọ́bá fi lè kú èyí tọ́jẹ́ sí sí ìsàlẹ̀ kòtò kòkò àhákẹ́yìn èyàn mọ̀ wípọ́ ọ̀bá ń sọ́dà irú òpó yẹn àhákẹ́yìn kòkò ó làwátá wà láwùjọ yìí lónìí ẹ̀nà rí pé wà àhákẹ́yìn láwùn ìwà wa dúdú ìwà wa ọ̀dá ìṣe wa ọ̀bámú àwọn máa ń kì í àmọ́ ń kà á àmọ́ ń sọ kódà àwọn nǹkan tó já burú ti bẹ láwùjọ wọ́n ìlọ́lọ́nà rú ẹ̀ gbogbo sẹ́nì kọ̀ọ̀kan wa sáàrí rí òun là ń rí lónìí láwùjọ táà wà mùsùlùmí tó wá jókòó tẹ́tẹ́rẹ́ láti mọ́ mọ́ kílọ̀nà àbáyọ kílà túnṣe báwo láti padà síbi títà wọn sànálò tí wọ́n fi rínú ilé wọn tò sílé wọn fi wúlò tó fi sàǹfààní tó fi jẹ́ ẹ̀sìn tíyàwó fi ń lapa nínú ẹ̀sìn lára ọkọ tọ́kọ fi ń lapa nínú ẹ̀sìn lára àyàwó táwọn ọmọ wá ń jèrè rẹpẹtẹ lára òbí wọn tó tó wà ní àwùjọ wa ìmánú ni kò sí mọ́ nítorí pẹ́ni kọ̀ọ̀kan wa àti kọ̀yìn sí manhaj ìlànà tí wọ́n fi lé wa lọ wípé a lò ká lè bá fi ní ìdílé tó dáa ohun tá ń lò nílànà àwọn tí ọ̀lẹ́sìn tí wọ́n wá láti bàyí jẹ́ oníwùwá anábi ní láti sàbí àánà sánàdà lẹ́bínà anábi ní ọjájú ìgbà kan bọ̀ tọ́jẹ́ sí wípé fìlànà tí mo mú wálẹ̀ ní lómáwó ìlànà àwọn tó sáájú yín oníyọ́mọ wí azuwalukuza ṣibran ṣibran bí a bá ti ń gbésẹ̀ lẹ́yìn náà ma gbésẹ̀ ìgbésẹ̀ wọn ni ó wù yí tó náà kó wà ní

nígbà ọba wá yíwọ́ tán ní ọba àgbà pé òsì dáṣe àti wá gbọ́ òdìdì ìyàwó náà nù bóò nìkan irú ìgbéyàwó yẹn bóò lẹ̀sìrì sí pé yóò rí àwọn tí wọ́n bẹ̀ẹ̀ nìyẹn ó làwọn kèfèrí wọn ní manhaj wọn ní lànà tí wọ́n fi lélẹ̀ fún wọn tí èèyàn fi gbé ìdílé kalẹ̀ Islam ni tó pè wá lọ́bẹ̀ àníyàn yìí lè yàn sí bẹ̀rẹ̀ lóògbà tí èyàn bá ronú kó fẹ́ gbé ìdílé òun kalẹ̀ ọ̀tá níyàn wípé irú ọmọ lọ fẹ́fẹ́. irú ọkọ wo òun lọ fẹ́fẹ́. bí mo bá fẹ́ eléyìí níyàwó irú ọmọ ní irú ọmọ àwọn ni màá bí fún mélòó nu wa ní ti àníyàn síwájú lórí ọmọ tí ó bí kò tó fẹ́yàwó àwọn kan mìí láwọn òun ló kó dààmú bá wa nínú ìdílé tí dààmú fi bá wùjọ àwọn tí wọ́n ṣáájú eléyìí ni wọ́n máa ń wò púpọ̀ nígbà fẹ́ fẹ́ ọmọ wá wo irú pò tẹni tá a fẹ́ fún ìyàwó lọ́kùnrin tó wà àtòbìnrin tá fẹ́ fi lọ́kọ orí ẹ̀ náà sì máa ju ara lẹ̀ sí torí àwọn náà ti rí ọmọ wọn fún ẹ̀sìn ọmọ wọn kìí gbé ẹrù kọjá orí àwọn òbí wọn. lónìí ọwọ́n nu wẹ ẹni tọrọ ọmọ rẹ̀ fi lọ́kọ láwùjọ tá a wà torí ọmọ rẹ̀ ti ní ọkọ tọ́bọ̀ máa ronú wípé ibi tó lè gbé tí wọn náà fi ní ẹbí ire oore yóò ti lọ́kọ parí through Facebook tàbí WhatsApp níjọ ọba wá bilé rẹ̀ ọkọ náà sọ pé wọ́n wà fi hàn yín yóò mú wá yọjú kò sínú tàwọn panama ibi tí nǹkan ti ṣe wá láwùjọ rẹ aṣíwájú wa ànábì Muhammad wọn parákùnrin kan ní julebi nínú àwọn sàhábà rẹ̀ baba yi tálákùtà ni kò ní Ọwọ adọdọ ní kankan ọwọ́ Muhammad àwọn tí wọ́n máa ń ronú alàwọ̀sá tí wọ́n máa ń ronú ipò wo ni ẹbí ọ wà àwọn nìyẹn anábìlóòtí níyàwó àwọn wọn ni ó wà fúrú òun yàwó sọ ọmọ bó ń ṣe rí anábì ní òṣè kankan sọ ọmọ lé lámọrí olóhùnmá ọlọmọbìnrin bẹ lọ́ọ̀bẹ̀ lọ sọ fún pé èmi ànábì ní kó fún ọ ní kó fi ọmọ rẹ̀ obìnrin kó fi fún ọ ìwọ̀dọ́rọ̀ ẹ̀wò ní ìsìnkọ́ orí kọ́ magé ń bẹ lé ẹnìkan wọ́n á rán ìyàpọ̀ yé kí wọ́n fún ní bóyá wọ́n fún ọ pé nígbàtí ọbọ̀ ọkọ làwọn ń ronú tàbótì ẹ̀sí lóyún gan ló ti mọ̀ pé nǹkan ti balẹ̀ pẹ̀lú pọ́mọ̀ pé sàábé yìí ní ọmọbìnrin lọ́dọ̀ ipò táwọn wà kò ronú lọ pé àbúyó ti ní ọkọ níbo ni ó ti rọ́kùnrin tí débi tí ó fi lọ́kọ lónìí àwùjọ tí wọ́n ti bàjẹ́ ẹni tó bá wà nírú ṣe sí ètí mọ́ sọ yìí òun làwùjọ ó rí bí ẹni tí ọ̀lájú tí ò ríran tí ọmọ báwùjọ ṣe lọ ìgbà tẹ́rápì arákùnrin yìí dọ́dọ̀ ẹni sáàdá mìíràn sí nítorí àsìkò òjíṣẹ́ ànábì fún bánábì ní kí ọkọ̀ ma rẹ̀ gbóhùn à sàábẹ̀ yìí wo pé á jùlẹ̀ bí pẹ̀lú po kọ̀ndísà rẹ̀ tó ní kankan ànábì ọ̀bá sì rẹ̀ lómi wọ́n bá ọmọ lọ́mọ tí ò tí lọ́kọ náà ni

ọmọ rẹ̀ ti kọjá bó sì pé èyí tó bá ti ẹ̀tún sọ ẹrí ọkàn fún ọ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ọba máa kàálẹ̀ pọ̀ wọn ọ̀tẹ̀ kí mèé tó wọn mú mẹ́ ṣé bí bá ṣe ń yajúlẹ̀ náà rèé táwọn ọmọ wa náà ń kóbìnrin ọmọ ọlọ́mọ wọlé láwa mùsùlùmí ayájúlẹ̀ ọmọ tí a mọ̀ pé ò tí ìkọ̀ bá lọ lé ẹnì kankan lọ tọrọ ìyàwó fún ó sì gbóbìnrin wọlé àti wò à ń wo níwo wípé ọmọ tí ayé bí ìlàyé ń ṣe kí ni wọ́n padà pọn ọmọ wọ́n padà pọn ọmọ ọ̀ràn wálé wá fún ọ sọ ọba tí kò ẹ̀mọ́ bínú lana illa amsala báyé ṣe dà lónìí nù gbogbo àwọn tẹ́ ń pè ní ọ̀dọ́ langbalangba lọ́mìnrin àtọ̀dọ́ langbalangba lọ́kùnrin gbogbo ohun tí ó ń ṣe ojúkan ọ̀nà ìjọmọlúàbí tẹ́sí fi lélẹ̀ wọ́n ti jù ẹ̀yìn wọ́n ọ̀bá lọ mọ́. bọ́ọ̀ bá ní sanra rẹ kálukú náà ló ti mọ̀ pé àtọ̀dọ́kùnrin àtobìnrin ni ti dájá ajá ni wọ́n ti dà kódà wọ́n ti bára wọ́n gunra wọn lójú títì kò síbi tí wọ́n ti máa bára wọn sun. èyí tó burú jù ní wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ìyá orí bẹ́ẹ̀dì tó ti gboyún ọmọ ibẹ̀ lọ́mọ tiẹ̀ náà ti gboyún bẹ́ẹ̀dì kan náà lẹ́jọ́ lò àdẹ́wòsà nínú ìgbò ti lọ sọ́ọ̀mù ọmọ ti gba yàrá mọ́ ọlọ́ ó ti pé ọ̀rẹ́ rẹ̀ kùnrin wálé orí bẹ́ẹ̀dì tí bàbá ẹ̀ ti bọ́ sùn tó ti lóyún ẹ̀ ní ọ̀rẹ́ tiẹ̀ náà ti bà sùn tó ti gbóyún ọmọ gbogbo wọn ní ti dájá ilé musulumi làwọn ń sá sọ̀rọ̀ Òun ló bí tí gbogbo ọmọ àti ń bímọ lónìí òfin rọ́mọ rẹ̀ bí ọmọ ọ̀sán, ọmọ láńgidi, òlàyé bí. Nítorí wípé kálùkù wọn ní ti dájá, wọn ọ̀rọ̀ ọmọ rẹ̀ bí fáyé máa. jùlẹ́bíbì ọwá ọwá ọ ń sọ fún bàbá yẹn pé àlánà mi ní kó fọmọ ẹ fún mi ọlọ́dá jẹ́ lọ́báyàwó mi ọlọ́báyàwó sọ fún yàwó jùlẹ́bíbì ní kẹlẹ̀kùn lẹ́ẹ̀kan ó ní zá ìran amhaja ọwá bẹ̀ àwò ni àbó ní bùkátà ah ó ní méjèèjì ni jùlẹ́bíbì pé ó ọwọ́ àbíyáwó ó sì ní bùkátà ó ní tọ́bá ṣe ti ṣìyára ni fàkọ̀dù wọ́kàt hajjá fàṣọ́mì hajjata já gbọ́ bùkátà rẹ̀ ó ní bùkátà ẹni wípé ọmọ rẹ̀ lámarí ọlánàbì ní káfí fún ah! òun náà wá gbórí òkè pé ah jùlé bíbí tọ́bá ìṣẹ́lómí ni kọ̀ bá ọmọ sì ń gbọ́ nínú ilé àwọn ọmọ tí wọ́n rẹ́ ní ní bàbá rẹ̀ ìyá rẹ̀ rẹ̀ sórí bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ́ ẹni kọ̀ọ̀kan wá àti bọ́mọ ẹ sọ̀rọ̀ gan ẹ̀rù ọmọ bà ọ́ pẹ̀lú sọ́jọ́ ọba sọ̀rọ̀ ìfọ́mọ wa nílé wa ṣe rí lónìí ẹ̀rù ń bá bá bá láti bọ́mọ sọ̀rọ̀ pé tí mo bẹ̀rẹ̀ á ti ẹ̀pẹ́ ìyà àà wọ́n fọwọ́ rẹ̀ yìí lórí ni láwọn ọmọ lẹ́mọ̀pẹ́ yìí ẹ̀dá ìyẹ̀dádá lẹ́yìn àwọn ìyá àdánwò tó akàn láwùjọ sáà wà nù bí ẹ́ sí ń sọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ lọ mọ́ jáde síta ọlẹ́yìn bàbá àti ìyá mi ẹ fi mí fún jùlẹ̀bí ẹ̀fìn mi fún mo ti yọ́nu sí jùlẹ́bí pé kọ́ máa jọkọ̀ fún ọmọ tí wọ́n rówó fi gbé lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín lónìí ni a ti fowó àráàmù tí wọ́n ń kó jọ wọ́n ti fi kó wọn lọ wọ́n ti fi rù wọn lọ ọwọ́ adìpọ̀ ma lè mọ́ mú wọ pántá wọ́n ń bá kíní okun wíìgì nínú ilé àfà wọ́n wá ń yọ ọ́lẹ̀ ẹ bá wọlé àfà ẹ́ẹ̀rì kíní àtásímẹ́ǹtì àfà tó kéwù táwọn ọmọbìnrin ẹ̀ tí wọ́n fi ń ṣerun ẹ́ẹ̀rì tí wọ́n yọ ọ́dà alẹ́ lọ nínú ilé àfà bílẹ̀ mùsùlùmí ṣe dànù ilé àfà tó sì bọ́ ń tí wọ́n náà máa sọ fún àwọn èèyàn pẹ́lá àánà lọ́wùlì wàásílà wálé mọ̀sítàwọ́sílà ilé ilé bàbá lè máa mú ibi títí bẹ̀rẹ̀ làwọn ọmọ kéékèèké yìí ẹ agbọ́dọ̀ wọlé wá ń ran ilé wa ń bàjẹ́ ibi títí bẹ̀rẹ̀ làwọn ọmọ kéékèèké ẹ bá lọ bínú fún ọmọ mi wọ́n wá dìde wọ́n bá fi gbogbo kẹ́kún ibi títí bẹ̀rẹ̀ nìyẹn táà bá ti fi ìlànà ẹ̀kọ́ tó dá orí ọmọ láti kékeré kò lè wúlò fáwùjọ tó bá dàgbà ilá àyẹ̀ṣà Allah. Ọ̀gbẹ̀kọ̀ ọ̀rọ̀ ìmọ̀ tó ní والله كانوا بالعشرة أولا والأمر بالمقابل أخيرة أجرهم bẹ́ẹ̀ yẹn bá ti lè fi ọ̀rọ̀ ẹ̀dẹ́ ẹ̀bẹ̀rẹ̀ bí alùkú bẹ̀rẹ̀ pẹ̀lú inú ilé ẹ̀ tẹ́mi tún lè ṣe bí bàbá wa lè máa mú àgbà ìjẹ́ ìdílé wọn mú bí wọ́n ṣe ń là wá lọ́yẹ níta tí wọ́n sùn tí wọ́n owó tí wọ́n ọ̀jẹ́ kẹ́ẹ̀dẹ̀ tí wọ́n gan kóyìn jẹ ìwọ máa fi ẹ̀dẹ́ tí ẹ wọ́n tí án èmi náà máa fi ṣe ní ibi tí án bí àṣáájú wà àgbà wa ta ní láwùjọ ṣùgbọ́n tó bá ti di wípé àwọn wọlé olè máa mú òun di wípé ń tó yàtọ̀ sẹ́sìn là ń bá lọ́wọ́ àwọn ọmọ bàbá lè máa mú ọwọ́ àwọn ọmọ àpọ́ oníwàásí ẹ ti mọ̀ pé bí àdánwò ti bá yínu kúlùkù wa mọ̀ ń tẹnu mọ́ta àfá àti ti lè mọ́ mù torí páwọn lè mí jọ èmi mo sì fẹ́ ṣe wáàsí fúnra mi tọ́bá wọ ẹ̀yìn tẹ́ mú kankan tẹ́ ìsàfà ẹ máa múnú tí a ẹ̀yẹ máa múnú títà wa ẹ máa fi jọ́ọ̀jì tì yín torí olóríire èèyàn òun lẹni tí máa tara rẹ̀ bẹ̀rẹ̀ wáàsí alábòsí èèyàn lẹni tí máa rí àìdẹ́ lòmíì wàyánsà àìbànàfì tí ó wà gbàgbé àìbànàfì àti ó gbàgbé àléébù tara tiẹ̀ alẹ́ ìbẹ̀ èèyàn ni alẹ́ ni. ọ̀rọ̀ yẹn ní fún wa ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara wa Nígbà níbi ọ bẹ̀rẹ̀ kí lè bẹ̀rẹ̀ fún? Ẹbí ẹ̀ lọ́lọ́run kọ́kọ́ ní bẹ̀rẹ̀ kọ́kọ́ tó náà. Bọ́ bá tó o tó bórí mímbàrí wútúbà ìgbà láti ó mọ̀ wípé lóòótọ́ àwòkọ́sí lè máa mú lílé àti ìsàṣe yọrí dàárọ̀ yìí kọ́mọ́ fẹ́ lọ́ọ̀lé ọkọ kárílé kan lè ntọka tọ́ka sí ọkọ oṣù mẹ́ta lọ gbélé báyìí kọ́ lọ kẹ́kọ̀ọ́ bí ti ṣe ń lé ọkọ ń àfi tẹ́ẹ̀bá tó bẹ́ẹ̀ bá mú lọ bẹ̀ ẹ́ dákún kí ni wèrè ara ọmọ ní ibi tí wàhálà àti gbé bá wùjọ tá a wà nìyẹn inú ilé lọ́mẹ́hẹ ilọ́bàjẹ́ kọ̀dẹ̀ sí tó kọjá pé a ti dá mẹ́ni gbé kalẹ̀ fún a gbé ìdílé wa òun ló kù tí ó jọ wá lójú tó pàtàkì sí wa òun ní wù wá ẹwò bàtà bá fẹ́ ṣèyàwó náà ẹ lọ wo àwùjọ tí wọ́n bá ní mùsùlùmí ń ṣèyàwó ẹwà gbékalẹ̀ ẹwà sídè ìgbé bẹ́sẹ̀ ṣe gbékalẹ̀ láti ń ṣe ibi tí nǹkan ti ṣe á nìyẹn sídè ìgbé bẹ́sẹ̀ ṣe gbékalẹ̀ òun làbí ṣe kí nje jẹ́ gbéyàwó ìgbéyàwó ọgbà wa kọjá bí a lè lò kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún sáàbìsẹ̀ ti jẹ́ ìyàwó a wà lọ wọ́wọ́ kú wá sí ìsàrẹ̀ mọ́ra wọn ìtẹ́ èèyàn bá ti fi ń tí ọ̀dà pilẹ̀ ẹ má wọ́n sì yàwó mùsùlùmí kí lè bá débi pa wá gbé kíní kàkálẹ̀ ẹni kéèkì ni ẹlọ́pẹ́ nìkan alága àjókòó alága ànàrú ẹni tó ń go ọkọ̀ gbé ẹlọ́wọ́ júlù júlù àwọn tí wọ́n máa ń ṣe kínú yẹn bá jọ méjì sí lé nù wọn. wọ́n tún wá máa ẹ̀yìn àbá eléhùn ló sì wu ìyàwó àtọkọ gan ju èyí tẹ́yà àfáǹsẹ lọ olóhun ibi tí nǹkan wá tó ti wọ́ níyẹn sílànà tẹ́sì fílẹ̀ fánu tó ní a fi ṣe ìgbéyàwó nìyẹn ṣe mọ́nà ibi ìbàjẹ́ òun tún wá dé nítorí owó ẹwò ìbàjẹ́ táwà gan máa ń gbogbo ohun tí yóò gbogbo ohun tẹ́sìn tó jẹ́ pilẹ̀ ìbàjẹ́ níbi ìyàwó islam ni wọ́n ti máa practice ẹ̀ àwọn àbá lè pé kí ọkọ àti ìyàwó ọyẹ yín lójú agbo àfà tí lọ́kàn wọ pẹ̀lú ilé ẹlòmí ilé pé àyà tó ń ké tán ibi tó ń bá ti ẹ máa ṣe tó wà ń wà máa wà máa wà máa wà máa. ọkọ àtìyàwó èmi ni ẹ máa tẹ̀lé ọlọ́wọ́ bá ń kẹ́yìn ọkọ àtìyàwó torí ìfẹ́ pẹ́ ìfì máa ìkílẹ̀ iṣẹ́ ẹni wá sọ̀rọ̀ bá àìsàn tí ń ṣe á ni kò ní ìdí ká ìṣẹ̀ dára wọ́n wà máa wà mara wọn bẹ̀ lójú gbogbo ayé ọ̀la, àwọn ẹlẹ́wọ̀n wà á ma tí ó lójú ti ẹ̀sọ́ bí táwọn ẹlẹ́wọ̀n ó ti bímọ tí ó wà á ma tí ó lójú ti ọmọ tó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ lójú agbolẹ̀ tí wọ́n máa kẹnu bọ́ra wọn lẹ́nu ojú ọmọ tí àwọn ẹlẹ́wọ̀n ó bì àbá tọ́ iṣẹ́ ẹ bá pè níyùn fún àwọn èèyàn òníwó kìbọmú ẹ dájọ́ torí owó ká owó kó bá wa táwa náà fi wá gbogbo pátá aláàlọ́jẹ́jú ẹ̀wájú ọlọ́ gbogbo sáǹsẹ̀ àti súná táàṣẹ àti ìyàwó àti gbogbo ẹ̀ ní kálùkù ó dùn wájú rẹ̀ tàbá ìsì kúò ilẹ̀ mọ́nu ilẹ̀ ti mọ́ àwọn ọ̀pá lè padà wà mọ́ tún fẹ́ṣe kò ṣeéṣe mọ́ oníkúlùkù wa kágbìyànjú ká yẹnu lé wa wò báwa náà bá láníyàn pé a fẹ́ dá sí àtúnṣe àwùjọ yìí bẹ̀rẹ̀ lórí ìgbà bá fẹ́ gbéyàwó kájọ jẹ́ lànà tọ́lọ́n fẹ́ o láfi lè bí máa rí tóun náà dá sí àwùjọ nídásí tó dáa kásẹ̀sà àyàwó rí ẹ̀wùgbà náà bí onífọ́sùfàrí bí dáàtì bí tó bá ń wóbìnrin kiri lóòtọ́ ni kéèyàn owó ìtọ́ da tọ́fàìn ọ̀dà lóòtọ́ ni kéèyàn owó ìtọ́ lówó ọ̀dà lóòtọ́ ni kéèyàn owó ìtẹ́ bí ẹ̀ dáa da wọ́n ṣùgbọ́n èyí tí kálukú ó jèrè pẹ̀lú ẹ̀ lèyí tọ́ lẹ́sìn dáná bí sọ fún wa nù ẹ̀sìn ló ní apàtàkì lórí obìnrin tá a fẹ́ fi pilẹ̀ wa.

bá ṣe mọ́ jókòó kọ́ọ̀tù ṣẹ̀rí àtó àti ìrẹni tó gbé kéèsì wá pé mo fẹ́ kọ̀yàwó mi nítorí kò kírun àti rí èmi náà ti dénú kọ́ọ̀tù ṣẹ̀rí àti ọ̀sùn ní ìṣó tó jọ mẹ́ta àti rí tí wọ́n gbé dé pé ọkọ̀ yìí lóhùn hàn pé kò kírun ni mo fi fẹ́ kọ́ ìyá àti òtí ìṣẹ̀lẹ̀ àfi ọbẹ̀ rí odùn ọmọ ọbẹ̀ sún ẹsẹ̀ ọmọ orún sùn tí ọba máa ń sun ọkọ̀ rí sí kọ́kọ́ ẹsẹ̀ sí sẹ́mà ẹjọ́ ìfẹ́ ọmọ gbé wà nù nítọ́dá lérú nìyẹn nítorí wípé ẹ̀sìn kò pàtàkì inú tẹ̀mí ayé wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tẹni wọ́n tún léṣe ti jáde kó òun ìsìláàmù mọ̀kọ́lọ́ tọkọ ọmọ tó sì mọ̀ mùsùlùmí ló gbélé ṣé ìjáàbù ṣé torí ìbòjú torí lórí àwọn lójú àwọn ẹlẹ́à èyí tó burú jù lọ́dọ̀ tí wọ́n gan jù ní wípé wọ́n èkìrùn èmi mọ̀ sọ fún yín èmi ni mọ̀ sọ ẹlẹ́ àmọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ o sì tí ìgbẹ́lẹ̀ ọ̀hún dá tí ó sọ pé kọ́ padà sẹ́nu mi ìmẹ́lẹ̀ ọ̀hún ìtí ìmọ̀ pò tó pè rẹ̀ lọ́bàá ṣe tẹ̀lé àní ọmọ ẹlẹ́ àlẹ́ mi tí mọ̀ ń sọ̀rọ̀ ọkọ ẹlẹ́ à bàbá ẹlẹ́ à àbẹ́ ẹlẹ́ à sọ̀ǹtọ́ ó pè é ó tí ọ́ tí ń fi sọ bí okùn sí tó pè é okùn mi tá dò sí. bó kírun wo èé kírun bàbá mi máa. ọ̀pọ̀ ọlọ́pàá ti rò pé ń bọ̀ ohun ti dà nǹkan bójú tó ń ti wà nù lé yẹn àlìjáná ti sílẹ̀kùnlẹ̀ bí ó ṣe máa wò ní tẹ́ẹ̀fì máa kírun. ọwọ́n nu wọn tó pàtàkì wákàtí márùn ọwọ́n ọba tó kí inú wọn gbígbèrè gbé àsìkò oorun ó ti lọ yóò ti lọ ẹwà retí ipọ́ ọmọọtẹ́ sí ọdún ẹ yóò kírun ibi nǹkan ti ṣe wá nìyẹn o sọ pọ́rọ̀ tẹ́mi fẹ́ sọ ọ̀rọ̀ ara tèmi ni wáàsí tara mi tí mo wáàsí ń bẹ̀ níwà tí wo wá lóyányán wo nígbà wá wá sí ọ̀rẹ́ níwà tí wá sí ìrírí kan mú lẹ́rù pé torí tí ń gan mi wá ní torí ara tèmi gan ni wọn ò kírun bóòlẹ̀ ṣe wá lọ́mọ tí ẹ kó tì án bóòlẹ̀ ṣe ni wọ́n yà gbogbo kéhun yìí ni mọ̀ ń gbọ́ ẹ̀rù pé wà sí olè sọ̀rọ̀ wá sí kéhun pọ̀ wá àṣì inú ilé wa ní kálukú wọn lóòsì máa mú tiẹ̀ máa finú tàn máa finú máa finú gbé lẹ́ẹ̀dẹ́ bàbá tí ń sọ máa finú gbé lọ sínú ẹ̀dẹ́ márùn òtẹ́ lò mí ìpé tí ń wí òtẹ́ nìkan ni wó fẹ́ dẹ́ sí ẹ́ ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yéé sọ̀rọ̀ àwàdà kìí sọ̀rọ̀ ẹ̀pẹ̀ ọ̀rọ̀ kálukú ọlọ́wọ́nú lé ẹ̀ kọ́ lọ túnlé ẹ̀ sí tọ́rọ àwùjọ yóò dá àwùjọ yìí ti bàjẹ́ ibi ó ti bàjẹ́ wá náà lẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa inú ilé ẹnìkọ̀ọ̀kan wa ló ti bàjẹ́ máa bá lè gbìyànjú túnú ilé wa ṣe àwùjọ yìí náà dá ẹbí tàwọn ìjọba lẹ̀ tánìjọba ọ̀hún sọjọba ọ̀hún mo lókè mo láàrin mo ń sàlẹ̀ tó ń retí àtúnṣe àwùjọ ìlọ́dọ̀ wọn sọ tani kí làwọn mọ̀ tó bàjẹ́ ju tí wọ́n jẹ lọ kí náà dámà kí náà dámà tó bàjẹ́ làníyàn tí lọ ọbẹ̀ tí wọ́n torí yín lọ ni ó torí yín lọ ń retí pé wọ́n tún kankan ni ó mójútó tí wọ́n bá lè tẹ́sẹ̀ ẹ̀dẹ́ tó túnṣe tó kógìrí mọ́mẹ́ sápá rẹ̀ káwọn tọ́jú ọkùnrin aláyẹ́kọ̀ọ́lá ọ̀làníìdì ọkọ ọkọ tó yajúlẹ̀ tí ó sùn òun la ní ìdíkẹ́rì kọ̀ọ̀kan wọ́n jẹ́nu lé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní dọ́kọ tó ti sùn lọ ẹlòmíì gan ti kú ọkùnrin kiri títì tí wọ́n mọ̀ pé òkú èèyàn ló òkú èèyàn òkú èèyàn ní ọ̀ tíyàwó ẹ sọ́njẹ́ mùsùlùmí títún kiri ilé oúnjẹ wo ti ń gbomi fẹ́nìkan kiri tó sì lórí ẹ sọ̀rọ̀ oníyàwó ọmọ pé nǹkan ti ṣọ́ ìpòwò láàrùkọ ọmọ tó bí fún ọ ìpòwò lọ́rọ̀ táwọn ọmọ wọn wà ebínú wọn náà lẹ́ ń gbọ́ tí wọ́n ní wọ́n ń gorí èèyàn tí wọ́n fà wọn mọ́tí lẹ́nudọ́ mẹ́ta tí wọ́n fi hàn lè kéwù ilé kéwù ni wọ́n ń kéwù tó jẹ́ pé torí ìtọ́lọ́ ni wọ́n fi ń ké mélòó ni ọ̀pọ̀ tó dálé kéwù àníyàn torí owó ni kèésà níyàn àti ṣiṣẹ́ tó tó àwùjọ iṣẹ́ wọ́n sọ fún ipọ́rọ̀ tí bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ ara wa ni ọ̀rọ̀ ara wa ni kèésà níyàn torí àti túnkìní àwùjọ ṣe lẹ́lòmí fi ń gbélé tó kalẹ̀ àníyàn sórí sáàjẹ́ gbogbo tí ó bá mú ọmọ kó lé ké wọ́n gbòdú kó mẹ́rin pẹ́sà máa ń wá sá máa sanwó ọba ń kó kí òkírun ọba máa wálé ké wọ́n máa gbowó ọba ń serú kọ́lọ̀ ọ̀kárí ọba máa wálé ké láti máa fi fi Thank you àdánwò tá a kàn láwùjọ nù nígbà wọn bá ti rí bẹ́ẹ̀ ní gbogbo àyè tá a ti pè lóògì tó dóòrùn ẹ̀dá gbére fún ìfàyàbalẹ̀ láwùjọ gbogbo bí a bá pè lóògì tó bá ti dóòrùn ẹ̀dá gbére fún ìfàyàbalẹ̀ ẹ̀dá gbére masáàtì ti yí padà ó ti kú òun lé ẹ̀sìn ó ti lè lé ariwo gèè ẹwà retí ìpáwùjọ dà ó ti di ariwo ó ti di àjọ ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ máa tẹ̀lé mi ni o ó láti ọmọ sí kèése torí àti lè àwọn èèyàn fẹ́ sí kèése torí àti lè mójútó ní ilé àwọn èèyàn tó ń kọ́ torí ọ̀nà ọkùnrin tàbí àti délé kéw àti dé mọ́sáàsì à ń wọ díẹ̀ díẹ̀ nù táwùjọ iṣẹ́ àwọn ibi tá kọwọ́bọ̀ tá lọ tún sí nìyẹn pé èèyàn bá fẹ́ gbélé ẹ̀ ọ̀ràn ayàn òun ni ká wo obìnrin rere tí ó jẹ́ lẹ́sìn eléyìí ọba mi ṣẹ̀sìn ọba yìí tó fẹ́ tán ọgbọ́dọ̀ jẹ́ kó ẹ ọyà alẹ́ ni ọgbọ́dọ̀ sùn fi lè sùn báyìí wọ́n gborí ẹ lọ nǹkan ṣẹlẹ̀ tó ní mọ̀ pé ń ti ti dọ́wọ́ kíní ìnirinṣẹ́ gbogbo kálukú ìlọ̀kọ̀ náà ń lò fífi ń jàǹbá ìyàwó òun ìyàwó náà ń lò fífi ń jàǹbá ọkọ ẹ wá ń retí inú ilé ọmọ jẹ̀lé ìjàǹbá inú ilé bò ní òṣèlú ń jẹ́nu ilé ìjàǹbá inú ilé jìbìtì. ẹ lọ fẹ́ ẹni àáfẹ́ni sọ́lẹ́sìn lóbìnrin ọkùnrin náà ọ̀fẹ́ni sọ́lẹ́sìn ní kíni lọ́kùnrin àwọn àjọ fẹ̀sì gbénú lé kalẹ̀ tàbá wá síbẹ̀ tán àwọn a máa wọnú lé wa bá a ṣe ń gbénú lé yóò ta lẹ́lẹ́sìn ni wá tẹ́sù ọmọ bá wa gbé sáwà mùsùlùmí láti pẹ̀ká láti ń gbé inú lé ìwọ̀gọ́ òrìrẹ́ ní sí ọmọ pé mùsùlùmí kò ń gbélé o ọ̀dà ma ní ìsìnkú ṣùgbọ́n gbé o ẹ̀yẹ̀já kọwọ́ bọ̀ o ìtọ́jẹ́lé nínú lẹ́nu òfin kọ́ máa o àti àwa àti èṣù ìbìlísì òlàjọ́ ń gbé kọ́kọ́ mú níbi ìgbọ́ ọkọ̀lé gan structure tó ọkọ́kọ́ polongo pé máa gbélé ọ bàá tó bá fẹ́ ṣe mọ́fàzù táà máa ń pè mọ́fàzù kì mí lè wà lápèjúwe táà máa ń fi fásitì búlọ̀kù sí ibi ìpàdé ìlókè báyìí tàtẹ́kùn máa ń jáde látàbẹ́ pánu tẹ́ bá lọ wọlé ọ̀pọ̀lọpọ̀ àgbélébù lẹ́bà lè mùsùlùmí àgbélébù dé sí ó ti kò èsù wálé àgbélébù tó pé tí ìta gan bá dé ní ọ̀pọ̀pọ̀ ọrún dànù lọ pé ìtẹ́ fi ba yé jẹ́rìí àgbélébù ilẹ̀ ìwọ mùsùlùmí wá ṣe ló fi ṣe dírẹ́sì ilé ẹ̀ wọ́n fi bá mùsùlùmí ṣe sára aṣọ kọ̀ yájú ojú rẹ̀ ọ̀yà kó rí wípé ẹ̀wù tí mo fẹ́ wọ̀ ìkíni àgbélébù lélẹ́yìn òun ló tóra ó tóra fọ́mọ nígbà ìyá náà ra séèlì fọ́mọ kí lẹ́ẹ̀ máa ń pè tí wọ́n máa fi sẹ́nu ẹ̀ fẹ́ndàd tàlágbélébù ló tó fi ń ẹlọ́mọ ń lọ pàtẹ́wọ́ ilé mùsùlùmí gbogbo wa ètò olè mọ́fàlẹ́ wa gbé níjọ́ ọkọ́ lẹ́kọ́ mú gbogbo nǹkan oní master bedroom adé òsínú lé rẹ̀ princess room oní sitting room library ń bẹ kódà kèfèrí bí gan torí kó lè mùsùlùmí sọ wọ́n ní bá nínú ilé wọn ibi tí ó ti máa mutí ẹ wá bí bàbá mùsùlùmí léèrè tó ní gbogbo nǹkan lé ewu làyé tọ́lọ́ sálọ́rán tí yọ àyè ọlọ́run lẹ́nu ilé rẹ̀ bọ́ọ̀ kápá àti kọ́ ọmọ sáásí ó yẹ káwọn ọmọ ọdọ àmọ̀ pé ẹ̀yin ọmọ ẹmọ́ sẹ̀lẹ́dẹ̀ bí bàbá mi ti máa yẹn náà fìlànà tí ẹ ti máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ ẹ ọmọ ibi ìyá mi ti máa ń kírun tọrọ òkú nínú ọ̀lọ́ mọ́sáàsì ọlẹ́lẹ́ àní ẹ̀yìn mọ̀ ń jù ó sì níbi táwọn ọmọ mọ̀ pé ààyè kírun ẹnu tó ní bó ṣe nú yàrá rẹ bó ṣe ìfẹ́kàn lọ́ra àtẹ́ẹ̀bẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ọ̀kárẹ́ báwọn màmá tí ẹ ṣe nínú ọwọ́ kù kíyàwó tí ò ní ibi wà láti ṣe ibi ìjọ ti ṣe àánú o Ah, yọ́ ya gan o ibi tí nǹkan ti ṣe wá torí náà la ní àtúnṣe sáàbà sì túnṣe àní wojú ara wa sáàbà túnṣe o fẹ́pọ̀ òtọ́ la fẹ́ bọ́mọ ìyá mi ṣe ní ti wá sọ̀nù fẹ́pọ̀ òtọ́ ni tí è ṣe ti Ramadan lecture sáàkàn rẹ̀ tí wọ́n wà á dàbí nù tí kálukú ó tún kọrí lé sáàtún lọ padà síbi ìrégbè kò sóore fúru wá síbẹ̀ ọ̀ṣọ́rẹ́ fún bí ìsà ẹni tí ń ṣe àtẹni tí ń bọ̀ wá àti tá a ṣe fẹ́ kálùkù tá a rẹ́rìn lọ láàrin nǹkan kan mú kí ronú sí wípé ibi èmi kó wà sí gan fìpàkọ́ lé ọba dénú ọkọ̀ kó fìpàkọ́ lé síìtì ọkọ̀ pé bóun ní ti padà ṣe léèmí náà nínú tí mo sọ yìí èyí ò ní jẹ́ pa àti wá àti. Èsù ní bẹ́nu lé ọ̀pọ̀lọpọ̀. Kò sí tọ́lọ́mọ. Túgbà sí nínú ilé ẹ tí ò sí fọ́tò. Tí ò sí kàlẹ́dà tí ń yàwó èèyàn sí. Tó gbé kọ́lé èsù nù. Ọmọdé àtọ́ra wa. ebikima okuwi anabi ni laaya dukulu ni malaayi katu bayi san malaika oke oni wọnú ule kan gbogbo ule ti aja ti awòrán bá si wà mbẹ ọwa nínú ule ọdá ule dá bí malaika ọba yìí ti wọ bẹ kini ọwọ bẹ ibili world and opposite ni world and bí màlẹ́kọ̀ àbá ti wọlé ní tó kù tí ó wọlé ní kíni èsù kálùkù fà wọlé ẹwà láwọn ọmọ ìyá ọmọ èsù ẹni tí bá máa ń jáde oríṣìí kalà máa rí àwọn ọmọ míga lè máa ń gọkọ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n máa lọ pé ọlọ́rẹ̀ pé ah, ọdẹ rẹ ó fi yàtọ̀ báyìí mi ò mọ ẹdẹ òun lónìí o ọwọ́ fẹ́ máa sọ díẹ̀. àdéhùn sáàkẹnù kò sí tóbi ju wípé èso ti gbénu lé kálukú wa ẹlòmí ìbàjẹ́ débi wípé èrè gan ni ó fi tó lé èrè ọmọ ń dọ́dọ̀ àwọn àfáà náà kọ́ àwọn lajú wọ́n lajú ni ó kó fọ́tò hàn Ah, tí yín sí ẹ̀tí yín ọ̀rọ̀ yín kámọ̀ kẹ́ẹ̀bẹ̀ mà ní kákẹ́ ọ̀rọ̀ àfáà bẹ́ẹ̀ ni àfáà tó yí lọ́wọ́ tí ń fi fọ́tò àfáà rẹ̀ síwájú sàdúà ẹ mọ̀ pé nǹkan ti ṣe tẹ́lẹ̀ ọ̀lẹ́ àmọ́ rẹ̀ ti dáadáa lọ́dọ̀ ẹ̀ ó fi fọ́tò àfáà ẹ̀ síwájú tọ́tù tí ọmọ pé wọn àtàwọn tí ń bọ̀ gun ọmọ ìyá kan náà làwọn ìgbọ́n tó fi fọ́tò àfáà iwájú tó nítọ́ bá ti rí àdúrà rẹ̀ ti gbà àtẹni ó ń takò sókúta ọmọ ìyá kan náà ní mọ́jọ̀ jáde lẹ́nu ẹ pé kéèyàn mọ́ bọ̀gùn mọ́ ẹ̀yẹ káwọn ológun ọwá gbé ọ sọ ọ̀pọ̀ ọmọ tó ń sọ ìyàkan náà káwọn ni ìbí wọn náà fi fọ́tò sí wẹ̀ síwájú ọlọ́lá jùlọ nínú àwọn náà lògùn làwọn náà àwọn òsì fọ́tò ẹ̀ àwọn fòkúta ṣàpèjúwe ẹ̀ ni wọ́n lò wọ́n ibi ìkẹ́ ti sí àánú sẹ́nu lé lóun lẹ́wà retí kí kí màlẹ́kọ̀ wọ́ màlẹ́kà ti sá lọ jìnnàjìnnà. ìyàwó tó fi lé kò kírun kò kírun mo ti sọ́lẹ̀ ẹ̀kẹ́ ìwọ ọkọ ìwọ náà òyìn náà fìlà nù lé mọ́ gbogbo ọ̀ràn àyàn mọ́sáàsì ló ti ń lọ ilé ẹ̀ ti di sàárè sàárè ó ti di sàárè bí mùsùlùmí ṣe ṣe ọmọ pọ́nà yẹn ní káwọ ọkùnrin kálọ ọmọ sáà sí lọ kírun ìyàwó tó sì fi lérè kò kírun òkúrọ́ lọ́pọ̀ ọ̀nù wọn bàbá tún wí fún gẹ tí wọ́n tún jẹ́ èèyàn tó délé tó ti yóò kò sí kí bàbá rẹ̀ ń gbọ́ ìyá ìtí ó wì náà ni òun ti olóṣọlé ẹbí sàárì ìwọ ọkọ sí rẹ mọ́sáàsì ló ti lọ sí ogbó wákàtí márùn àti nọ́bílà lànà bíbí kì á lọ nílá tẹ́jì àlú bùyúta fún kùbúrọ̀ ẹ má sọ lé yín di sàárè ẹ má kọ́ra yàrún yín ní mọ́sáàsì ẹ má kí nọ́bílà yín nulé ẹ má ṣe nọ́bílà tọ́ra àwọn tẹ́ ẹ ilé òkírun sàpàdé bíi furamọ tí ó ṣe á ilé ọ̀pọ̀lọpọ̀ wa ti di sáré wọn ò tí ma wá sìnkú sí ni ó yẹ tí ma gbókù wá ni ní wọn bá gbókù dé pàǹfẹ́ sí mọ́nìyàn o ojújọba tó ojújọba tó tún sáré rẹ̀ ṣe èsù ń gbé ń gbé inú ilé wa nílé òfin dá lọ́nà wo. ó ti máa yé nínú rọ̀mọ̀dánù ó ti máa yé àwọn ní rìlíìsì tó ti rà lọ́lé bàbá àwọn orin sóríjó ti ra èsù lọ́ra lọ́lé kódà kẹ́ẹ̀pẹ́ ní orí ìsìláàmù tí wọ́n bá ti ṣe kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ sí tó o ti rà á o ti rè sùn ó ti rè sùn ó kódà kó ṣe kùránù ní ń kà tí wọ́n lùlù sí ó ti dohun èsù tọ́ba ti ní gòjé tó ní jìtá òmùlọ́lé eléyìí tó wá san eré tẹ̀ ń rà lọ lé táwọn ọmọ ń wò ibi ẹ̀ ti balẹ̀ jẹ̀nu tẹ́ ti sọ lébi ilé èṣù nìyẹn gbogbo eré eré Yorùbá tẹ́ ń rà yẹn ẹ̀ tẹ́ ọ̀tẹ́ àjẹ́ lọ fowó rà tí wọ́n ti bá ń kó sínú DSTV kílẹ̀ pé twenty four hour start time ó ní ọmọ sílọ̀ mọ́ tó ti fọ́ àwọ àti ẹwà jókòó máa wò rẹ̀ gbé ìtàwọn ìyàwó yín wò nù tẹ́ bá ti lọ ìtàwọn ilé àwọn ònù ìtàwọn ìṣẹ́ ń wonú ó ti rò pé ń bòun ti jẹ́lé àti òun gbélé nítòkù tó wọn máa wò ní eré ìlú Yorùbá ẹ bá wà lára síbẹ̀ bàbá mùsùlùmí àwa lára ẹ̀sìn bàbá ẹ láti pẹ́ bàbá ti fún aládé àgò kan tẹ́lẹ̀ àwọn òdìdè wọ́n ìtọ́ bá ní fikún ọlọ́wọ́ máa fikún dáadáa yìí ẹjẹ́ mi náà ṣe dáfírí oníkẹ́ àbá máa mi náà má dìde máa mi lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ti dìde. ilé wa ẹja lékùn bẹ́ẹ̀ gbogbo ohun orin tẹ́ ń gbọ́ ń bẹ̀ ohun èsù ni o òun ni ọ̀jẹ́sìn ọrọ̀rùn torí jìnnáwù ohun èsù ọmọ ń gbin ní park wàlùfùsù mòkí onímọ̀ kò sórí mẹ́wọ̀ àwọn tí wọ́n rílé wọn tò lánàá ohun tí wọ́n máa ń gbọ́nu lé tí wọ́n lè rántí ọlọ́run ìrántí ọlọ́run ni máa ń jáde nínú lé wọn wá sí Al-Qur'an débẹ̀ lórí inú ilé ẹni kọ̀ọ̀kan wa ọkọ̀ ló kù ti bẹ́nu ilé àfà lórí báàbá ọba sí ṣe masáájí ọlọ́run paná adẹ́bọrẹ́ ọlọ́run gbé súnà náà bí ga inú ilé rẹ̀ gan ni wọ́n ti ń san lẹ́tí ń sapọ́ sínú adébọ̀ lọ́nà wo kéṣe ti eré tó ọ̀rà tí gbogbo ọkọ̀ ọlọ́mọ rẹ̀ ti há tí wọ́n bá délé rẹ̀ wò gbogbo ọkọ̀ yẹn làwọn ti há orí ebí wọn náà lọ́ra kéṣe ti lọlé wá sí ti háyà kéwù yìí kẹ́ẹ̀rà àfẹ́rẹ́ tí wọ́n ti pọ̀fọ̀ tí wọ́kùnrin ó ti máa gún obìnrin bàbá wa jókòó ìyá jókòó ẹ̀kọ́ mọ̀ ti dọ̀ ẹlẹ́wẹ̀rẹ́ akùnrin àtobìnrin múra wọn gùn ẹwà ń rẹ́rìn pé nǹkan ti sẹ́yìn nǹkan sẹ́yìn kò sí kò sí kò sí páàkì tí ó fún tí ọ̀ máa ṣe ẹ̀wọ̀n kan bẹ̀ ọgbọ́n ṣe tẹ́ra lẹ̀ fún àdìgún ọmọ eré ṣe ojú rọ ọmọ ẹ òtìjókòó náà ti ń gbóra wọn bọ́ ọ bá lọ tán ọmọ rẹ àtọ́mọkùnrin obìnrin àwọn náà ó múra wọn gun ibi ẹ ti kọnu ibi tí wọn ti ń kọnu ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ́ àtàbúrò tí wọ́n bára wọn sùn lónìí ibi tó ọ̀rà lọ lé lẹ ti kún àn ìgbà wa kéré jù báyìí lọ mo sì tún kéré ní sí o ṣùgbọ́n gbà mo kéré jù báyìí lọ. tí mo kéré jù báyìí lọ tí wọ́n máa ń ṣe eré tí wọ́n bá débi eré ọkùnrin àtobìnrin òdodo ni wọ́n gbé sórí tẹ̀sí òdodo lẹ́yìn ẹ̀ní rí bí ọkùnrin tí ń lọ abẹ́ bàbá mi ẹ̀ wọ́n ní jẹ́ rí ọkùnrin tí ń lọ mọ́bìnrin òdodo ni wọ́n gbé tí wọ́n bá ti ohun ẹlẹ́kàn máa gbọ́ ní abẹ́nú tí wọ́n bá ti ṣe tó ti ń ṣe nǹkan mí ìwọ́n gbọ́dọ̀ tó ń kú wọ́n ṣe hàn yín nísìnyí èyí tí ọba lè bọ́ àyálẹ̀ ò ní gbà ṣeré èyí tí ọba lè ṣeré fọkùnrin bu obìnrin kàátà ó náà láti rà láti ń relé ilé wa ibi tí kan ti ṣe lé wa nu ilé wa ti bàjẹ́ nìyẹn o ibi ilé wa ti bàjẹ́ nìyẹn o kálukú wọ́n máa mú lọ lé ká lọ fi tó lé wa ìrántí ọlọ́run tá a bá fáwùjọ yọ̀ ọ́ dáa olùkọ́ máa ró kíkan kíkan kíkan kíkan kíkan nínú ilé kálukú wa alukur'an wáàsí wáàsí táwọn èèyàn ó ti rí bẹ̀rù ọlọ́run ilé àwọn ẹni ọlọ́run òbújútù sọ́ọ̀lì hìnà wọ́n nílé àwọn ẹni ire tí wọ́n bá jẹ́ ni ire láhàájà wíyún ó ní ẹ̀kọ́ ẹ ma gbọ́ ẹ̀kọ́ nínú ohun inú ilé wọn ohun kí ni ìrántí ọlọ́run ọba tọ́dá gbogbo ẹ̀dá lẹ́ gbọ́ nulẹ̀ àwọn ẹni rí ọlọ́run kó sèmi àtẹ̀yìn lẹ́ni rí inú ilé tí wọ́n ẹ máa rí màálẹ̀ tí ọ máa jáde ń bẹ̀. ṣé màálẹ̀ ń jáde inú ilé kálukú wa ọmọ rẹ̀ gẹ́ tó bá jáde inú ilé wọ́n máa wò pé èṣù gan lọ́mọ tó jáde inú ilé rẹ̀ nínú múra nínú ṣe nínú sọ̀rọ̀ àwọn èèyàn gan mọ̀ wípé èṣù tó jáde inú ilé èṣù ilé àwọn ẹni rẹ̀ láta ó ti ali, àlè tó fi inú kò ń gẹ́rí ọlọ́wọ́n ọba tọ́rọ̀ lọ ní máa fi ìyàn ṣe o kò sínú ọgbọ́n o kò sínú mímọ̀ ṣe o mìíràn ó fi ṣe كأن شعاعه من طور زينا كأن شعاعه من طور زينا inú mọ́lẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan wa bàbá ń jí sáǹtì náà fìlà ànábì ní ọlọ́run kọ́kẹ́ ẹnìkan kọ́ màmínà láìlì tó jí inú ilé rẹ̀ lóru bá àìkọ́sọ̀ ìmọ̀ra àtàwọn bó ṣe dé tó ṣe jìde tó ọ̀fẹ́ yàn náà fìlà mọ́yàn náà fìlà nítorí èèyàn ẹlòmíì mọ́yàn gbogbo náà fìlà nítorí ọkọ ó sì ti dìde mẹ́ta torí wọ́n lè pè láàfà aládùúgbò wọ́n lè mọ́ gbéṣẹ́ wá fún ọ ló fi fi gbogbo òru ló fi yaná fílà ìyàwó ẹ̀ nísìn sùn tí ó dìde fọlọ́ ni ó ṣe máa torí olórí ṣe torí tí ó máa bàjẹ́ bàbá wa ṣe Adam ọlọ́ọ̀bá ni kíá nínú ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu wọn bàbá ń máa lọ sí wá sí níbi ní Republic bí ọba jẹ́ bàbá Jímọ̀ Sàró ìrántí mọ́ bàbá wọn wà lè wájòkó wọn wá fowó ránṣẹ́ fún bàbá wípé kí bàbá kí wọ́n máa ṣàdúrà fáwọn ní gbogbo ìgbà ẹ̀nà gbọ́ bàbá wa gbowó yẹn wọ́n láwọn ọgbà wọn ní ṣùgbọ́n iṣẹ́ tí ń rán wọn àwọn ò ní lè máa ṣàdúrà fún yín ní gbogbo ìgbà tó bá bá ń ṣàdúrà tí yín ní gbogbo ìgbà ìgbò lèmi ó ṣe ṣe mí ìgbò lèmi bá ṣe ṣe àbẹ́ ẹ̀kọ́ ni bàbá tí ń rántí yín yín máa ṣàdúrà fún yín ebi wọ́n gbàgbé orí ara ẹ̀ tẹ́lẹ̀ lẹ́ni lọ́rán ńgbọ́ ọlọ́pọ̀ ọmọ ẹ̀ka lẹ̀tọ́ sàdúrà fún ńgbọ́ ọlọ́pọ̀ ìyàwó ẹ̀ka lẹ̀tọ́ sàdúrà fún ọwọ́ alọ́run sàdúrà fẹ́ nìkan torí owó tí wọ́n fún ọ ilé ẹ̀ sì inú sọ́kọ́ bí áfíà ti fẹ́lì nìyẹn kò sí bàbá tọrọ àyè má láti ọmọ ma ní obì bù gbogbo ọrùn ìyàwó ní ṣé ọ̀rọ̀ ti nìkọ́bù wálé tó wà lè tó ti ṣí ti kọjá nìkọ́bù ó ti kọjá nìkọ́bù ẹni tí ó dìyàn nìkọ́bù àní ní ìkankan lára ìyàwó ẹ̀ ìyàwó ó ti lò jáàbù tán àyọ́wò àpò ẹnu kíni ẹnu nìkọ́bù àtọ́bá wá ń jiyàn ń gbà àpò tí ìyàwó ẹ̀ ti yówó tọ́ àmà wá ń jiyàn ilé ó ti ń da fírí o ẹjẹ́ agbélé wa kágbélé rí ìbẹ̀rù ọlọ́run níbi ó fi dúró náà nìyẹn nítorí àsìkò kìí ṣe kọ́pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ náà ni ẹnu díẹ̀ tí mo ti ní wọn èmi gan ti rí nǹkan mú tí mo mú lọlé kálukú wa náà ọlọ́wọ́ ọjà rí mú èyí tá a ṣe lọ́dún yìí kò ní jáde máa fún wa ọlọ́ àti tóbi ọlọ́run káwá gbìyànjú àwọn ọmọ wa mọ́bọ̀ mọ́lá lòdì abu habiba àwọn ọmọ ká máa fẹsẹ̀ kọ́ wọn ká darí wọn kákọ́ pàtàkì tọlọ́run jayé lọ ayé nkálukú wa ń pàtàkì ìdí ìwé ìwé ìwé ìwé wọn ò ní kọ́ máa rẹ ní tọlọ́run bẹ́ o àbí tọ́ ọba fi sírú léèwé léyìn wọ́n bọ̀ fi tọlọ́run kún ẹ̀dọ̀ ọmọ ojú ọmọ kọ̀dí kọ́kọ́ bá alukùránù láwùn ní kékeré ẹ̀ kò sí ń tẹ́ máa malé lórí tí ò ní wúlò fún kò sáàyè tí ó dé tí ò ní lapa fún Islam pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n tó ọba ti dojú ẹ̀ káyé nìkan èyí jèrè bọ́ bẹ̀rù gbogbo àwọn tó ṣe wọn jèrè bọ́ ọlọ́run kó ṣàánú wa o èyí tá a gbọ́ ọlọ́run jẹ́ wúlò fún wa ọlọ́run kó gbà fún wa gbogbo onú ilé mùsùlùmí àfi tóbi ọlọ́run àfi bẹ́ẹ̀ ọlọ́run bá ní ṣe àtúnṣe rẹ̀ ọlọ́run bá ní ṣe àtúntò rẹ̀ à ń sọ nítorí kó lè látúnṣe kó lè ní àtúntò ni ọlọ́run jẹ́ látúnṣe ọlọ́run jẹ́ ní àtúntò ẹni tó wí ọlọ́run jẹ́ wúlò fún àwa náà ta gbọ́ ọlọ́run wúlò fún a máa ń sọ títí torí pa àlàkù mbẹ wà má ubari unafsi iná nafsa la amara kò sẹ́ni tó lè fún ẹ̀mí ara rẹ̀ mọ́ láyé nínú wa nítorí pẹ́ẹ́mì tí ń bẹ lára wa ntí ọ̀dá ni máa fi kọ́ wa.